بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين فالسلام عليكم ورحمة الله وبركاته أرقف الله وبركاته تركاتي جفوا نبوة محمد صلى الله عليه وسلم àtàwọn ará ilé anábì àtàwọn sọ̀hábà anábì ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá ẹnìkankan wọn gbé àti ẹnìkankan wọn náà lápapọ̀ ìmọ̀nà anábì sọlọ́láhu alayhi wa òun ni ètò tí ó ń dé etí ìgbọ̀nyín tẹ́ ti ń retí nì etí àwọn olùmọ̀wá tí wọ́n ti wà ń kalẹ̀ tí wọ́n ó da wa lẹ́kọ̀ọ́ àwọn náà ni ẹni tí a mọ̀ bí ẹni mọ̀ wò ní fadilatu sheikh almudir abu musab ibrahim musaleh aganija kí ọlọ́run bá kọ́ máa ṣàjẹ́ kí a rí àwọn afáwa pẹ́ etí wọ́n fi bá a sọ̀rọ̀ ní èní òun náà ni ìnígbàgbọ́ síbi kádàrá bismillah. bismillah walhamdulillah wasalaatu wasalaamu ala nabiyina muhammad wa baadu ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tí ó ṣe pé ó tún sọ́wọ́ di dédé àkókò yìí adúpẹ́ fún ayìn látara àwọn orin tó ṣe fún wa èyí tí a tún fi bára wa sọ̀rọ̀ láàárọ̀ tòní ọjọ́ kan nínú àwọn orígun ìgbàgbọ́ wa èyí tó ṣe pé a máa ń pè ní mẹ́fà eléyìí ni orígun ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ìgbàgbọ́ àwa mùsùlùmí tó ṣe pé tí èèyàn bá ní ìgbàgbọ́ sí orígun òyí ìtumọ̀ rẹ̀ ni pé irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí ẹ̀rí eléyìí tí a pè lórígun òyí nínú ẹ̀sìn à ń pè ní alkọ́dàr yorùbá náà máa pè ní kádàrá yorùbá tún láwọn ìtumọ̀ míì tí wọ́n máa pè bó ti ẹ̀já sí pé ní nínú àwọn ìtumọ̀ tí yorùbá fún ń bẹ́ nú ẹ̀ tọ́ bá a mu ń bẹ́ nú ẹ̀ tí ọ̀ bá a mu nínú ìtumọ̀ tí wọ́n fún kádàrá òun náà ni àyànmọ́ ọ̀rọ̀ àyànmọ́ la fẹ́ sọ láàárọ̀ tòní nínú túmọ̀ tí wọ́n fún kádàrá tó ṣe pé eléyìí ò tiẹ̀ bá a mu òun ni orí wọ́n máa pe kádàrá náà lórí orí mi eléyìí ọba mu nínú ẹ̀ náà ni àkúnlẹ̀yàn eléyìí náà ọba mu ká gbọ́dọ̀ pé kádàrá ní àkúnlẹ̀yàn ẹnìkan òkúnlẹ̀ yan ntọ́fẹ́ níwájú ọlọ́run ọlọ́run lọ́ yan ntọ́fẹ́ fún kálukú ọlọ́run ní máa fẹ́ nǹkan kìí sì wọ́n kúnlẹ̀yàn pé ntọ́fẹ́ lélẹ́yìí ọ̀rọ̀ kádàrá òun náà ni a fẹ́ gbéyàwó kí làgbọ́yé wa kí làwọn nǹkan tó yẹ ká ní sí kádàrá yìí gbogbo mùsùlùmí ayé lápapọ̀ wọ́n ńlá dàdí ọkàn pé anakunla khairin wa sharrin pípé gbogbo tí ń jẹ́ dáadáa tí ń ṣẹlẹ̀ láyé ń bìbà yìí àtàbòrò tí ń ṣẹlẹ̀ láyé ní bìbà yìí gbogbo ẹ̀ pátápátá yanyan bí kọ̀dọ̀ hilahi wa kọ̀dàríhì gbogbo ẹ̀ pátápátá ọwọ́ látara ìdájọ́ ọlọ́run àti kádàrá ọlọ́run ọba ni. gbogbo wa sì gbọ́dọ̀ àdìsọ́kàn pé ọláwọn ọba subahana wàtàhálà fa alunlemayorid ọba tí ń máa ṣe ń tọ́ba fẹ́ ni nínú tó gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ àwa mùsùlùmí lélẹ́yìí ká sì mọ̀ pé gbogbo tí ń ṣẹlẹ̀ láyé pátápátápátá tí ò fẹ́ yọ nǹkan kan lẹ̀ bó ṣẹlẹ̀ òkọ́ mọ gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ pẹ̀lú èròǹgbà ọlọ́run ọba ni kò sí nǹkan kan tó kọjá ètò ọlọ́run nínú tí ń lọ tí ń bọ̀ láyé tí ń ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó kù lábẹ́ mọ́ tọ́lọ́hún ọba subahánahu bí ibà sì pọ́lọ́hún ọba tá ń sọ̀rọ̀ rẹ̀ fún wa yìí tá a lóhun lọ́kàdàrà gbogbo nǹkan òun ló pè gbogbo nǹkan alimakulamekana a gbọ́dọ̀ nígbàgbọ́ pọ́lọ́hún ọba yìí ó nímọ̀ gbogbo tó ti ń bẹ láyé síwájú kúnnù kọ́bùlà fìlà a gbọ́dọ̀ pé ọba yìí ó sì mọ tí ó tún padà ṣẹlẹ̀ nínú àwọn nǹkan tó ṣe pé àátún padà máa rí pé yóò ṣẹlẹ̀ láyé a gbọ́dọ̀ nígbàgbọ́ pé ọlọ́run ọba nímọ̀ nípa rẹ̀ àìmọ̀tọ́lọ́run sì mọ̀ nípa tó ti síwájú àti ti ń bẹ lásìkò àti tí ó padà máa ṣẹlẹ̀ ìmọ̀ yìí ti síwájú lọ́jọ́ tó ti pẹ́ ni kì í ṣèṣin lọ́lọ́run ọba lọ́ẹ̀sẹ̀ mọ àwọn nǹkan yìí nínú tá a tún gbọ́dọ̀ nígbàgbọ́ sí a nígbàgbọ́ sí pé gbogbo nǹkan ti ń bẹ láyé pátápátá ọlọ́run ọba ló pè bòbó rẹ̀ kalẹ̀ ní tó ṣe pé sábàkọ bí ilmuhu ìpè gbogbo tọ́lọ́wọ́n bá pè gbogbo kínní ìkalẹ̀ pé kélé yìí orí báyìí kítọ̀ ṣẹlẹ̀ lásìkò báyìí kélé yìí ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ báyìí ni eléyìí ó ṣe ṣẹlẹ̀ ọ̀nà tẹ́lẹ̀ yìí gbà ṣẹlẹ̀ kọ́ yàtọ̀ sí ọ̀nà tẹ́lẹ̀ yìí ọgbà ṣẹlẹ̀ a gbọ́dọ̀ nígbàgbọ́ pé gbogbo eléyìí náà ọlọ́run ọba ti nímọ̀ nípa rẹ̀ síwájú ni àwọn nǹkan sì láyé gbogbo agbọ̀rọ̀ dìsẹ́mi pé gbogbo àwọn nǹkan yìí pátápátá ń ṣẹlẹ̀ ní àti fẹ́ bí ọlọ́wọ́n ọba bó ṣe fẹ́ kí àwọn nǹkan yìí kọ́sẹ̀lẹ̀ nínú ta gbọ́dọ̀ nígbàgbọ́ sí tí ọmọ túmọ̀ sí pé agbọ́kadà ráyé ni pé a gbàgbọ́ nípa pé ọlọ́wọ́n ọba ó nímọ̀ nípa àrísìkí ẹnìkọ̀ọ̀kan wa ẹni tó ní púpọ̀ ni àtẹni tó ní kékeré ni àtẹni tó ṣe pọ́wà níwọ̀ntúnwọ̀nsì ni a gbọ́dọ̀ pé ọlọ́wọ́n ọba lílọ bíbọ̀ àrísìkí wa ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó nímọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́jọ́ ayé tá a lò láyé ẹni tí ó lọ́jọ́ kan ẹni tí ó lọ́jọ́ ọjọ́ méjì ẹni tí ó lọ́dún kan ẹni tí ó lo mẹ́wàá ẹni tí ó lọ́gọ́rùn ọdún ayé lọ́gọ́rùn ọdún láyé ọlọ́run ní mọ̀ pa gbogbo kínní yìí àti sẹ́wọ́ ọwọ́ tí kálukú ń ṣe bẹ́ẹ̀ náà ni àwọn in ti ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní mọ̀ ní pa gbogbo nǹkan yìí àwa gbọ́dọ̀ gbà pé ìmọ̀ yìí ti síwájú ìmọ̀ yìí ti síwájú gbogbo ohun gègé kọkalẹ̀ níjọ́ kínní àná ọlọ́run ọba mọ̀ nípa gbogbo ẹ̀ ọlọ́run bá aláàfin sọ fún wa nínú alukurani pé wọ́kọ́lá kọ̀kọ́ làṣẹ ìhìn fàkọ̀dára hò tẹ̀kẹ̀dẹ́rọ ọlọ́run ní gbogbo nǹkan pátápátá èmi ọlọ́run ọba ni mo dá gbogbo nǹkan pátápátá èmi ọlọ́run ni mo dá èèyàn alìjẹ̀nù mẹ̀láhíkà òòrùn òṣùpá ìràwọ̀ sánmà ilẹ̀ ẹranko gbogbo ohun tí ń lọ láyé àtàntàwé ọmọnìyàn tá a fi ń ṣègbádùn láyé lónìí bóyá tá a fi ń sọ̀rọ̀ ni bóyá tá a fi ń jòkó ni ọlọ́run náà lọ dá gbogbo àwọn nǹkan yìí gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe yan nínú alukóraánì pé wàhálà kọ́kọ́ làṣẹ ihin gbogbo nǹkan pátápátá lòun ọlọ́run ọba dá bóun sì tún wá dá àtẹ̀yìn náà fakọ̀ dára òtàkìdí rọ òun ọlọ́run ọba náà lòun wá pè gbogbo wọn òun lòun kádàrà bí gbogbo yóò ṣe máa ṣẹlẹ̀ ló fi jẹ́ gbogbo tí máa ṣẹlẹ̀ sí wa láyé dáadáa ni àbí aburú a ní láti gbà pé gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ lábẹ́ bọ́lọ́run ọba ṣe fẹ́ lábẹ́ ìmọ̀ ọlọ́run ọba kò sí ń tọ́sẹ̀lẹ̀ lẹ́yìn ọlọ́run ọba kò sí ń tọ́sẹ̀lẹ̀ tó ṣe pọ́ wá ṣẹlẹ̀ tán lọ́lọ́run ọba wá mọ̀ sí kọ́dà tó fi dérí gàgà ewé tí ń jábọ́ látẹ̀rí sẹ́sánmọ̀ ọlọ́run látẹ̀rí igi ọlọ́run lòun ṣe kíni òun ọlọ́run ọba òun mọ̀ nípa rẹ̀ kọ́dà tó fi dérí àwọn irúgbìn tí ń wù láti inú ilẹ̀ jáde ọlọ́run ni mo nímọ̀ nípa péjọba yìí ni wọ́n fi sínú ilẹ̀ ìjọba yìí ni ó bẹ̀rẹ̀ sí ni máa wù èyí tí ó wù nínú àwọn irúgbìn aláti mọ̀ pé ọlọ́run ọba ti kíni ọmọ nípa gbogbo èyí tí ó sì ní wù aláti pé ó ti wà nínú tọ́lọ́run bá ti kádàrá kalẹ̀ tó ti pè bù kalẹ̀ ni síwájú kó tó di pé ayé máa jáyé anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ń pe ẹnìkọ̀ọ̀kan wa sákìyèsí nípa pé ká nígbàgbọ́ sí kádàrá ká nígbàgbọ́ sí àyànmọ́ ẹnìkọ̀ọ̀kan èyí ọba subhana wa tó bá bù fún wa anabi ní láàyò mínú àdókòun nínú àdìsí ẹ̀kọ́ láàlò ẹ̀já lọ àdìsí mi dàrẹ́ ẹ̀sì anabi sọ̀rọ̀ láàlò wasala oní láàyò mínú abudun hata yóò mínú abẹ́lẹ̀ kọ́dàrí xayirihi wa sharrihi mínú lọ́ ó ní ẹnìkọ̀ọ̀kan nínú wa kò tí ì lè jólùgbàgbọ́ òdodo àyàfìgbà tó bá tó nígbàgbọ́ sí pé kádàrá ń bẹ kò wá nígbàgbé kádàrá ń bẹ lásán o yóò gbà pé dáadáa tí máa ń ṣẹlẹ̀ látara kádàrá yóò nígbàgbọ́ sí i aburú tí máa ń ṣẹlẹ̀ látara kádàrá yóò nígbàgbọ́ sí i kò ní já sí pé ní yóò gba dáadáa kádàrá kò ní gba burú torí pé lọ́dọ̀ àwa yorùbá lónìí àwọn kan lónìí wọ́n máa gba kádàrá dáadáa níjọ́ máa ń lówó wọ́n ní kádàrá ni níjọ́ tá máa ń kọ́lé wọ́n ní kádàrá ni níjọ́ tá àlàáfíà bá wà fún wọn tí wọn ò fi bìkan rí nira wọ́n ní kádàrá ni àmọ́ níjọ́ tó bá ṣe pé aburú bá ṣẹlẹ̀ sí wọn wọ́n mọ̀ wá wò pé sí kádàrá tún lélẹ́yìí náà pàápàá jùlọ ẹni tí ń ṣe dáadáa láyé nínú wọn tí ń rí jẹ tí ń rí mu tí ń tọ́jú àwọn fámìlì tó ṣe pé ọ wá sánkú lógìgì ó kú lọ́sẹ̀ gangan wọ́n tún ní sọ́lọ̀ náà ló tún ṣe eléyìí náà fà á sọ́lọ̀ náà ló tún ṣe eléyìí gbogbo ẹni tí bá ń sọrú eléyìí irú ẹni bẹ́ẹ̀ ti ta kádàrá o torí pé ká lè jẹ́ olùgbàgbọ́ òdodo lábẹ́ ká kádàrá gbọ́ á gbà sọ́lọ̀ wọn ọba á gbà fọ́lọ̀ wọn ọba níbi dáadáa tó bá ṣe bẹ́ẹ̀ láàsì ma gbaburu burú bẹ́ẹ̀ yẹn bá kú lásìkò tá àrò kan àgbàkọ́lọ̀ náà ló ṣe bádọ́hùn bá ṣẹlẹ̀ sí yẹn ilé rẹ̀ jó ọmọ rẹ̀ kó àárẹ̀ mu káwa ni wọ́n ń ṣe é ni wọ́n gba wọ́n tún gbaṣẹ́ wọ́n tún gbàjẹ́ lẹ́nu ni wọ́n ń ṣe é ni irú ẹni bí ò tí ì gbà kádàrá gbọ́nu o kò sí nǹkan kan tí máa ń dá lọ lẹ́yìn ọlọ́run nítorí pé tá a bá sọ́ra gbogbo àwa tá a nírú gbàgbọ́ báyìí tó ṣe pé agbákádàrá àmóore rẹ̀ nìkan lágbà àgbàburú rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé à ń ti ń jáde kó nínú ẹ̀sìn yìí torí pé a ti sọ fún wa pé èèyàn ò lè jẹ́ mùsùlùmí àfi nígbàgbọ́ sáwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà èyí tí gbogbo wa náà mọ̀ ní àwọn orígun pàgbọ́ tí kan nù rẹ̀ jẹ́ kádàrá yìí làwọn sọ fún wa pé ká gba dáadáa rẹ̀ ká sì gba aburú rẹ̀ gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ nọ́ọ̀rọ̀ anábìwá muhammad nítorí pé àwọn kan tara kádàrá wọn sọnù àwọn kan lónìí à ń pè wọn ní jabariya à ń gbà pé kádàrá wà o àmọ́ gbà pé kádàrá yìí ìyẹn ọkàn wà náà ni ọlọ́run ọba jẹ wá nípa pé ká máa ṣe gbogbo nǹkan ni òun náà ló ní a máa ṣe tó jẹ́ sí pé ní àgbọ̀dọ̀ nígbàgbọ́ bá pé ọlọ́run jẹ́ gbogbo nǹkan ni ọlọ́run ọba lọ́kọ gbogbo nǹkan lóòótọ́ bó ṣe wáá fẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ nìyẹn náà fẹ́ àwọn ti àwọn ẹni yìí sọ̀rọ̀ látara kádàrà bẹ́ẹ̀ náà larí láàrin àwa mùsùlùmí lónìí tó ṣe pé àwọn ọ̀jẹ́jàbàríyà àjẹkọ̀dàríyà a máa jẹ́ láàrin àwọn eléyà àti tọ̀hún torí pa alágbá kádàrà àmà àgbà tán eléyà ọ̀gbọ̀rọ̀ ṣẹlẹ̀ sí wa anábì wa muhammad wa tẹ̀síwájú anábì ni wàhátà yà àlàmà ànàmà aṣọ àbàhò lámìyàkùn lè yọkọ̀tẹ̀ àhò gbogbo ẹni tó bá gba kádàrà gbọ́ ọ nígbàgbọ́ mọ́ kádàrà rẹ̀ tí ọ pé n tó bá ṣẹlẹ̀ sí o nínú dáadáa àbáboró lọ́sẹ̀lẹ̀ sí kọ́mọ̀ pé nǹkan yẹn ò ṣetán láti mọ̀ ṣẹlẹ̀ sí ni àgbẹ̀ kìí ṣe pé nǹkan yẹn ṣetán láti fòoru ni tí nǹkan yẹn bá máa fòoru lóòótọ́ kò ní ṣẹlẹ̀ sí bóyá èèyàn ń lọ nísìsiyọ́ bá forí sọ́gi kọ́ wá ní àìwọ́ ló sì fá o kálọ̀ bá gbé kí ní sójú ọ̀nà ní ìní forí sọ́gi o kọ́mọ̀ pé ń tọ́ ṣẹlẹ̀ sóhun èyí tó bá jẹ́ sí pé ní kò ní ṣẹlẹ̀ sóhun ni láéláé wọn ò bá gbé nǹkan sójú ọ̀nà jù bẹ́ẹ̀ lọ ìyàn bá àtàrí rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kò lè forí sọ́gi kó sì mọ̀ pé wọ́n anamá akọ́tọ́ ahò ntọ́ ṣe kí ni ntọ́ bá fò dàrú tí ò ṣẹlẹ̀ sí laboro tí ò kàn àbí ní dáadáa tí ò ṣẹlẹ̀ sí kọ́mọ̀ pé lámìyẹ kọ́mọ lè yọ sí ìbà o kì í ṣe pọ́lọ́hún ti kọ̀ nǹkan yẹn kalẹ̀ fún pé yóò jẹ tiẹ̀ tẹ́lẹ̀ owó tó ń lépa tọ́lọ́hún padà ní ọjẹ́ tiẹ̀ mọ́ tó wá rò pé lágbájá lọ kọ́ọ̀sì tí òjijì ọjẹ́ tiẹ̀ mọ́ kó wá rò pé àkọ́bá dẹ̀ sí báyìí nǹkan yọ̀bá dẹ̀ rí bẹ́ẹ̀ àìdẹ̀sẹ̀ kínní yìí ni òjẹ́ kó rí o ẹlòmíì tó fẹ́ dolówó lónìí tí ń rò pé àkálẹ̀mí náà sì kàwé ní ìbádolówó mọ̀ pé tó ọba kàwé náà ò lè jó lówó torí pé ọlọ́run ọba kádàrá ń tó ṣẹlẹ̀ sí ọ̀hún bó ṣe fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ náà ni bọ́ọ̀ kájú bẹ́ẹ̀ lọ torí pé ẹlòmíì náà ká kò ẹni tó kà á yẹn tó fi padà wá ni bí ọba kà á náà yóò ṣe kí ni yóò ní eléyìí lágbọ́dọ̀ gbà mọ́nú kádàrá gbogbo ohun tí máa ń ṣẹlẹ̀ sí wa ni ká mọ̀ pé kìí ṣe pé ó ṣẹlẹ̀ sí wa tó bá jẹ́ pé kò ní jẹ́ tiwa ni kò ní ṣẹlẹ̀ sí wa ajá sí pé ní tó fẹ́ jẹ́ tiwa lọ́lọ́ ni ó máa ṣẹlẹ̀ yẹn in tí ó fò wá dáru àfa kò ní ṣẹlẹ̀ sí wa láéláé eléyìí lágbọ́dọ̀ gbà nínú àwọn kádàrá wa nínú àwọn àlàyé tó yẹ ká wá gbọ́yé lábẹ́ kádàrá tó sì yẹ ká fi sínú gbàgbọ́ wa níra kádàrá yìí ni pé tá a bá gbà pé kádàrá ń bẹ káwá gbà pé kádàrá tá a ní ń bẹ yìí o kò lè dábẹ ìgbàgbọ́ wa ò lè pé lérí ẹ̀ àfi ká gba àwọn nǹkan mẹ́rin mọ́ ká gba àwọn nǹkan mẹ́rin mọ́ kádàrá yìí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí la máa ń pè ní orígun kádàrá àbí ká sọ pé àwọn levels tí kádàrá wà ipò tí kádàrá wà òun là á máa ń pè àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí aláwọ̀kọ́ nínú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tó ṣe pé tá a bá ti ní àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí mọ́kàdàrà tá a fẹ́ gbà ajásí pé ní kíni ìmọ̀ wa àbí ìgbàgbọ́ wa sí kádàrá kò tí ì lè rí bó ṣe yẹ kó rí. alákọ̀ọ́ nínú àwọn lẹ́vù tí kádàrá wà lẹ́vù alákọ̀ọ́kọ́ òun náà ni alẹ́ ilm ìmọ̀ èyàn gbọdọ̀ ní èyàn gbọdọ̀ gbà mọ́kàdàrá pé ọlọ́run ọba subuhana wàtàhálà ó nímọ̀ nípa gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyé èyí tó ti ṣẹlẹ̀ síwájú ni àbí èyí tí ó padà ṣẹlẹ̀ a gbọ́dọ̀ gbà pé ọlọ́run ọba subahana wa ta'ala ó nímọ̀ nípa rẹ̀ ọlọ́run nímọ̀ nípa rẹ̀ débi pé ó mọ bó o ní nǹkan yìí ó sì ṣẹlẹ̀ lódìdí ó sì mọ bó o ní nǹkan yìí ó sì ṣẹlẹ̀ ní ẹyẹ ẹyọ ọlọ́run ọba nímọ̀ nípa rẹ̀ gbogbo ẹni tí ọba ti gba eléyìí mọ́ kádàrà tó wò pé ah, ọlọ́ọ̀kọ́lọ́run ọba tó nǹkan yìí ṣẹlẹ̀ ah, ọlọ́run ọkọ̀ gbọ́sẹ́lẹ̀ ẹni tí ó gbà pé ọlọ́wọ́n bá nímọ̀ nípa nǹkan tí ń ṣẹlẹ̀ sóhun láyé àbí tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọlàkejì ó gbọ́dọ̀ mọ̀ pé annahu alima malkhalaku amiluna qabla khalikihim ó gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́wọ́n ọba subahana wataala ó nímọ̀ nípa in tó ṣe páwọn ẹ̀dá rẹ̀ ó ṣe láyé síwájú kó tó dá wọn ìyẹn ni pé iṣẹ́ kálukú wa ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìn àtẹ̀yí padà ṣe lọ́la a gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run ọba ti mọ̀ ọ́ síwájú káwa gan tó dáyé ọlọ́run ọba tá a sì ń sọ yìí ọmọ jíjẹ múmu wa níta gbélé ayé wa ṣe ní jíjẹ múmu níta jẹ tá jẹ ọba ti mọ̀ ọ́ síwájú kó di pa àṣekínni àdáyé kọ́dà àsìkò tá a lọ tá a bọ̀ agbọ́dọ̀ gbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní mọ̀ nípa àwọn tí wọ́n jẹ́ lérí ibú láàrin àwọn èèyàn ó sì mọ̀ nípa àwọn tí wọ́n jẹ́ lórí ire síwájú kó tó di pé wọ́n dá wọn. eléyìí lára ìmọ̀ tá a gbọ́dọ̀ mọ̀ mọ́kádàrá lélẹ́yìí lára àgbàgbọ́ wa tá a gbọ́dọ̀ gbà mọ́kádàrá lélẹ́yìí ọlọ́run bá aláǹsọ fún ọ́nà alukóra ni pé iná láha bí kò lè ṣe yín àlẹ́ ọlọ́ni gbogbo ti ń sẹlẹ̀ láyé pátápátá lòun ọlọ́run ọba lòun ọlọ́run ọba mọ̀ eléyìí jẹ́ kan ìpele ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ lẹ́vù ẹlẹ́ẹ̀kejì nínú lẹ́vù kádàrá òun ni pé tá a bá gbà pọ́ lọ́wọ́ ti mọ gbogbo nǹkan síwájú kó tó di pé nǹkan ṣẹlẹ̀ láyé a tún gbọ́dọ̀ gbà pé nígbà tọ́lọ́wọ́ bá mọ̀ tán ó ṣe kínni alikitaaba ó tún wá ní wọn kọ́ kalẹ̀ ìyẹn ni pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyé tá lọ́lọ́wọ́ bá ti mọ̀ yìí nínú ohun tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ nìyẹn a gbọ́dọ̀ nígbàgbọ́ pé ọlọ́wọ́ bá ti kọ́ kalẹ̀ sínú láhùlì lọ́dọ̀ rẹ̀ tíra tó ṣe pé kò sí nǹkan kan tí ó ṣe pé kò sí nínú rẹ̀ nínú gbogbo ohun tí ń lọ láyé àti ohun tí ó padà máa lọ gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run bá ti kọ kalẹ̀ gbogbo ẹni tí ọba lọ kádàrá ọgọdọ̀ bàbá kìíní yìí ti wà nù àkọọ́lẹ̀ ni tí yorùbá náà ọba ni ó gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí wa yìí ẹni tó rí jẹ ẹni tí ò gbogbo nǹkan yìí gbogbo ẹ̀ ń tọ́ ti kọ́ sọ́dọ̀ rẹ̀ ni ti ń bẹ nínú ìyá àtìrà ọlọ́wọ́n bá aláàsọ fún anáàlú kùránì ọlọ́ni wà làṣẹ ihin àṣọ ìnáwó fi ìmáàmì mobil ọlọ́ni gbogbo nǹkan pátápátá ti ń ṣẹlẹ̀ láyé àtọ̀rọ̀ tá à ń sọ àsìkò tá à ń sọ ọ́ sí ìgbà tí ó bọ́lẹ̀ lọ́lẹ́nu wa èyí tá a máa sọ tó máa dá àtèyí tá à ní sọ tó máa dá gbogbo ẹ̀ pátápátá ọlọ́run la ti sọ gbogbo ẹ̀ sínú tíra kan tá a pè ní ìmáàmù tó jẹ́ tíra tó ṣe pé ọ̀rọ̀ ọ̀nà rẹ̀ clear òun gan fúnra rẹ̀ clear kò rújú ọlọ́run gbogbo ẹ̀ la ti sọ sínú ẹ̀. orin nínú adisa alábíwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni inna awalama khalakọ́láhu alikọ́lama àkọ́kọ́ ntọ́lọ́wọ́n bá kọ́ dánú àwọn ẹ̀dá rẹ̀ òun ni gègé ọlọ́run á sọ fún gègé yìí pé máa kọ́ gègé wa ní kí lòun fẹ́ kọ ọlọ́ni kọ àkádàrá àwọn èèyàn gbogbo ohun tó ṣe pé ó ti ṣẹlẹ̀ àti ní tí ó padà máa ṣẹlẹ̀ tí ayé òfin parí máa kọ́ ó túmọ̀ sí pé gbà ti kọ gbogbo nǹkan kalẹ̀ gbogbo ti ṣẹlẹ̀ láyé pátápátá ọlọ́run ti kọ gbogbo kalẹ̀ ẹni tí ó kú e, bóyá ni gbogbo ẹ ti wà nú ọba pé ilé bákan náà ìpele kẹta nínú tó tó bá lóun kádàrá nǹkan fún wa ká mọ̀ pé gbogbo tí ń ṣẹlẹ̀ sí wa láyé yìí ọlọ́run ọba ó wù kọ́ máa ṣẹlẹ̀ ni ìyẹn ni pé al-iradatu wal-mashiha al-iradatu wal-mashiha ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gbèrò nǹkan yìí ó gbèrò rẹ̀ ni ló fi jẹ́ sí pé ní a máa gbàgbé gbogbo tí ń ṣẹlẹ̀ láyé káàkiri yìí ó wù ọlọ́run ọba kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àwọn nǹkan yìí sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni rahama hikma láàrin pé àánú ọlọ́run ọba àti òye ọlọ́run ọba làwọn nǹkan yẹn fi ṣẹlẹ̀ káwa ní kíní kan ṣẹlẹ̀ níbì kan ọlọ́run ọba kò wọ ọlọ́run kó rí bẹ́ẹ̀ ẹnìkan kú kò gègé ni káwa ní kò wọ ọlọ́run ọba kó rí bẹ́ẹ̀ àbẹ́nìkan kan ṣàdédé ó lówó lọ́wọ́ àbí kò tiẹ̀ lówó mọ́ káwa ní kò wọ ọlọ́run ọba agbọ́dọ̀ mọ̀ pé wọ ọlọ́run ọba ẹni tó bá sì wù ọlọ́run ọba yóò sọ ọ́ nù pẹ̀lú ọgbọ́n àtòyé rẹ̀ nítorí pé ọba yìí ọba tó ṣe pé láàyò ṣe àlọ́ àmì ẹ̀yẹ́fọ́ àlù wàhún yóò ṣe àlóòn gbogbo ń tọ́lọ́run bá bá ṣe kò sẹ́ni tí ó béèrè lọ́dọ̀ rẹ̀ ibi òsì wa ṣe báyìí àmọ́ àwọn èèyàn tá a bá ṣe nǹkan ọlọ́run ṣe kíni ó ṣe tán láti béèrè lọ́dọ̀ wa ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbà pé ìntọ́lọ́run bá bá fẹ́ ní ọ̀sẹ̀lẹ̀ ẹni tí ó gbà kádàrá tó bá wà pé ọlọ́run ti nímọ̀ rẹ̀ síwájú tó sì gbà lẹ́lẹ́ẹ̀kejì pé gbogbo ọlọ́run tó ti kọ́ kalẹ̀ pé báyìí ni ó ṣe rí ẹlẹ́ẹ̀kẹta ni kọ́ máa gbà pé ó máa nǹkan ìyẹn tí máa ń ṣẹlẹ̀ ní ó wọ ọlọ́run pé kọ́ ṣẹlẹ̀ ni tí ọba wọ ọlọ́run kó ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ bí nàìjíríà ṣe rí lónìí yìí ó wọ ọlọ́run kó ṣẹlẹ̀ ni tí ọba wọ ọlọ́run kó ṣẹlẹ̀ nàìjíríà ò lè rí báyìí kó ṣe rí bó ṣe rí bamẹ́ríkà ṣe ń kọ̀ntrol gbogbo ayé káàkiri lónìí ó wọ ọlọ́run ọba kọ́ ṣẹlẹ̀ ni tí ọba wọ ọlọ́run ọba kò lè rí bẹ́ẹ̀ nítorí pé eré yìí túmọ̀ sí pé kí ni kò sí nǹkan kan ti ń ṣẹlẹ̀ láyé tó kù nínú mọ̀fẹ́ tọ́lọ́wọ̀n ọba kò sí ti ṣẹlẹ̀ láyé tó kù nínú mọ̀fẹ́ tọ́lọ́wọ̀n ọba a gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ká máa wò pé eh, àwọn àwọn kan bẹ eh, àjẹ́ ni wọ́n àwọn lágbára gan wọ́n lè ṣe nǹkan lẹ́yìn ọlọ́wọ̀n ọba kò sẹ́ni tó lè ṣe nǹkan lẹ́yìn ọlọ́wọ̀n ọba o àfi tọ́lọ́wọ̀n bá bá ṣe ọlọ́wọ̀n ọba sọ náà lùkùrá ni pé wọ́n máa taṣà hóna ilà ayàṣà alọ́hùrọ̀bùlà àyàfi kí ọlọ́run ọba ọba tó ṣe pé kí ni ọjọ́ gbogbo ayé kóun náà fẹ́ nǹkan náà tí wọn náà bá ti ń ropọ́ ọ̀fẹ́ nǹkan mọ̀ kọ́lọ́run ti fẹ́ síwájú ọba ropọ́ ọ̀fẹ́ jẹun ọlọ́run ti fẹ́ síwájú ọ̀fẹ́ mumi ọlọ́run ti fẹ́ síwájú ọ̀fẹ́ nímọ̀ ọlọ́run ti fẹ́ síwájú kó tó di púpọ̀ gan fẹ́ anabi wa muhammad sọlọlá aliwasala ọsọ nú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọkàn gbogbo ọmọ anabi adama pátápátá ó ní ń bẹ lábẹ́ ọwọ́ eh, ìka méjì ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe pé ọlọ́run ọba subahana wa ta'ala ó ní ìmọ̀ darí gbogbo ẹ̀mí wa yìí gẹ́gẹ́ bí ẹ̀mí kan ni gbogbo ẹ̀mí ọmọ ànábì ádámà pátápátá ọlọ́run ọba síkínni ìmọ̀ darí rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí kan ni yusọ̀rọ̀ fòhó haifo yasha ọlọ́run ọba máa darí gbogbo ẹ̀mí yìí lọ síbi tó bá fẹ́ ṣe léyìí eléyìí ni ọmọ ṣe báyìí ni ó ṣe ṣe n tó wù ọ́ tó fẹ́ ṣe yẹn mà kó ti wọ ọlọ́run síwájú èyí tó ní òwò tó lọ́ọ̀ ṣe yẹn kó ti wọ ọlọ́run síwájú náà ni òjò ṣe eléyìí lọ́jọ́ ìpìlẹ̀ ẹlẹ́kẹta lẹ́vù ẹlẹ́kẹrin nínú lẹ́vù àwọn ìpele ìnígbàgbọ́ sí kádàrà òun náà ni alikọ́lìkù tọ́lọ́wọ́n bá ọmọ nǹkan síwájú ẹlẹ́ẹ̀kejì ní kọ́kọ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé wọ ọlọ́run ọba pé kí nǹkan yẹn ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin wá ni pé kọ́lọ́run wá dá nǹkan yẹn kọ́ máa wá ṣẹlẹ̀ ká máa wá rí ìpele kẹta là wá ń rí òun abasafula ìpele ẹlẹ́ẹ̀kẹrin nínú ìpele ìtànpè ní kádàrá òun làwa ń rí tí ń ṣẹlẹ̀ láyé òun tí ọba tí sí mẹ́tẹ̀ẹ̀ta àyíkọ́gbáwájú ẹlẹ́ẹ̀kẹrin ò lè ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ni wọ́n ń ṣẹlẹ̀ táwa wá ń rí alágbájámà ti wá dolówó alágbájámà ti do ní mímọ́ alágbájámà ti rése ilé lágbájájó nǹkan báyìí ṣẹlẹ̀ o ńgbà tó ṣe pé gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ti síwájú tán làwọn ẹ̀ẹ́sẹ̀ wá ń ṣẹlẹ̀ òun náà ni pé alkhaliku káàtì mọ̀ pé gbogbo mẹ́ta yìí ti gbáwájú alikaliko yìí ìyẹn ni pé kí nǹkan yọmọ wa rí bẹ̀ láyé torí ẹ̀ láàfin máa nígbàgbọ́ pé gbogbo ti ń ṣẹlẹ̀ pátápátá yìí kò sẹ́lòmíì ti ń ṣe tó ní kọ́ máa rí bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu ta'ala náà ló ní kọ́ máa rí bẹ́ẹ̀ gbogbo tá à ń rí láyé yìí ọlọ́run ọba ó ti mọ̀ nípa rẹ̀ gbogbo ti ń jẹ wá lójú lónìí tá à ń wò pé ayé ti wá lu jára wa ká mọ̀ pé ó ti wà nù mọ́ ọlọ́run ọba lọ́jọ́ tó ti pẹ́ ọlọ́run ti kọ́ kalẹ̀ pásíkò báyìí íńtánẹ́ẹ̀tì máa dé a gbọ́dọ̀ gbà pé bẹ́ẹ̀ náà ni pé àsìkò tọ́lọ́run fẹ́ kọ́ sẹlẹ̀ ní sẹlẹ̀ yìí ọlọ́run tó wá ìṣẹ̀wá níbi kọ́ gbogbo ọmọ wa rí gbogbo tá àwọn arí lónìí ti ń jọ wá lójú yìí tá a máa rò pé ká ní pé ànábì bá ń bẹ láyé dàsìkò yìí ni tí ayé ti rí báyìí ayé tẹkinọ́lọ́jì la wà tí gbẹ ti rí báyìí nǹkan bá ti yàtọ̀ ká bàpọ̀ lòun ti mọ̀ síwájú tọ́lá lómi ọmọ fìyìnwó ga sẹlẹ̀wọ̀n ìmọ̀ fìyìnwó sẹlẹ̀wọ̀n ọba yóò mọ̀ á wò pé àwọn nǹkan tó ti wá yàtọ̀ nísìnyí kálá ànábì bá ń bẹ láyé gbígbà yẹn gan ni kò ní sọ àwọn ọ̀rọ̀ tó sọ ah! ọ̀rọ̀ burúkú ni a gbọ́dọ̀ sọ gbogbo ẹ̀ lọ́lọ́run ti mọ̀ síwájú bí ó ṣe rí lásìkò kọ̀ọ̀kan kò sí ìtọ́lọ́rọ̀ bọ̀ ọ̀mọ̀ ló fi jẹ́ sí pé ní tá a bá ti wá gbà pé lẹ́yìn ìgbà tọ́lọ́run bá mọ̀ tán tọkọ tán tọfẹ́ tán lẹ́yìn ìgbà yẹn ni wá ń da eléyìí ò ní já lè dààmú nínú ọ̀rọ̀ gbèsè ayé wa torí pé gbogbo ohun ti ń ṣẹlẹ̀ pátápátá ọlọ́run ló ṣe kí ni òun ló dá gbogbo wọn wàhùwà fàhùwà kọ́ọ̀lì kòkó lè ámìlì wà ámàlì yìí ọlọ́run ló dá gbogbo ẹni tí ń sí àtisẹ́ rẹ̀ tó ṣe kápẹ́ńtà ọlọ́run lọ́dà iṣẹ́ tó ṣe kalẹ̀ tí àtọ́kọ̀ kalẹ̀ ọlọ́run bricklayer òun ọlọ́run lọ́dà iṣẹ́ tó ṣe kalẹ̀ ọlọ́run lọ́dà eré ìlàgbọ́dọ̀ gbà nínú gbàgbọ́ wa ọlọ́run ti sọ fún wa nínú aya alukur'ani ọlọ́run ni allahu khaliku kò lè ṣe é hin ọlọ́run lè mi ọlọ́run ni mo dá gbogbo nǹkan wọ́n wọ́n alẹ́ àkọlé ṣẹ́yìn wọ́kìl ọlọ́ni gbogbo nǹkan pátápátá báyìí lèmi ọba ni mo sì ń mójútó ló fi jásí pé ní ká pé ọba subahana wa ta'ala ta lọ́ da gbogbo nǹkan yìí gbogbo ń tọ́lọ́run ọba dá yìí náà abẹ́ ìkápá ọlọ́run ọba lọ́wà bákan náà tá a bá wá ń sọ ní ọba ní tí ó ṣe gbogbo nǹkan ni tó sì ní gba gbogbo nǹkan yìí gbọ́ àtúnṣe ní ká nígbàgbọ́ sí àwọn kádàrà àti dáadáa àti ọlọ́run ọgbó ìsàbòsí fẹ́ nìkan kan o gbogbo ntọ́lọ̀ máa bá ṣe bí kọ́ máa ṣẹlẹ̀ sí wọ kọ́ máa jẹ́ tiẹ̀ mọ̀ pé ọlọ́run ọba ọba tó ṣe pé ó ṣe é pẹ̀lú déédéé ni ọlọ́run yìí sàbòsí fẹ́ nìkan kan torí pé ọlọ́run ti ròyìn ara ẹ̀ pé kí ni wà á máa anabi zọlámìlì abid ọlọ́run ni yìí sàbòsí fún yẹn ìtí kálukú bá ṣe tọ́lọ̀ ń bá dámọ̀ nínú pé kọ́ máa ṣẹlẹ̀ sí kọ́ máa pọ́wọ́ ara àwọn lòun fi fà á torí pé ọlọ́run ti rán ànábì wá ó ti rán wá sáyé nígbà pé kó wọn á jíṣẹ́ fún wa kó wọn máa kó fi dáadáa mọ̀ wá kó fa burú mọ̀ wá ọlọ́run ti rán sí wa bẹ́ẹ̀ mẹ́sì wá rán wọn sí wàyí wọn náà ti máa burú nítorí ẹ̀ lò òfin lẹ́rìí níwájú ọlọ́run ọba ó ti máa burú ọ gbọ́dọ̀ ṣe tọba ti wá ṣe tọ́lọ́ máa fìyà jì ọ́ má sọ pé nítorí bọ́ọ̀lù náà lọ kára ara gbogbo ẹ̀ ọ gbà pé wọ́n lọ sọ sàbúrú yẹn torí pọ́ọ̀lù ti jẹ́ kó yẹ pé aburú lélẹ́yìí kò torí pọ́ọ̀lù ṣe torí ẹ̀ ni pé ọ̀rọ̀ lérí kárara ìtọ́pọ̀ ni tó ṣe pé àsìkò tá a fi ń sọ yìí àsìkò tó kéré jù lọ ni tó ṣe pé kọ̀ rọrùn fún wa láti lè yẹ̀yẹ̀ náà rẹ̀ bí a ṣe tó ṣe tó àti bó ṣe yẹ kọ́lọ̀ bá subhanahu wa ta'ala kọ́mọ́sá lóléyìn náà sábà bí dára fún wa sallallahu ala wa ala wa adúpẹ́ fún ọlọ́run ọba azawajal lẹ́yìn náà a fi ẹ̀mí ìmọ̀re hàn sí àwọn mòdèrú iléeké wa maad umar bin khattab lẹ́yìn tí ó kalẹ̀ sí ìlú orílẹ̀ gàmú abẹ́lẹ́ wọn subhanahu wa ta'ala kí ọmọ ṣàbà ṣàlékún ìmọ̀ wọn kó mọ́ ṣàjẹ́ kí a rí wọn pẹ́ jù báyìí lọ ẹ ti ń ṣàǹfààní fún aráyé nísìn ìmọ́lẹ̀ lẹ́ ń tàn fún wa ẹ̀rí kọ́ wa padà wá di ẹni tí yóò mọ̀ tàn òkùnkùn fún àwọn aráyé ọlọ́run ọba kó mọ́ fi ṣàdánwò fún yín ọ̀la àti tóbi ọlọ́run ọba ọ̀la la hawla wàlà kú wọ́tá ilà bìlà ọ̀rọ̀ nípa kádàrá òun náà ni tí wọ́n bá wa sọ ní ṣókí pé ọlọ́run ọba wa tí nǹkan náà tí yóò bá jẹ́ ó mọ bí nǹkan náà ó ṣe lọ ọlọ́run ọba yìí subhanahu wa ta'ala ìmọ̀ rẹ̀ gbòòrò gan òun ló dá wa àti gbogbo ń dá òun ló sì tún kọ gbogbo ẹ̀ kalẹ̀ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó mọ́ṣáà jẹ́ kí á nígbàgbọ́ ní ìmọ̀ kádàrá kí wọ́n jẹ́ kí á wà nínú àwọn tí wọ́n tẹ̀sẹ̀ àgẹ̀rẹ̀ nínú ìmọ̀ nípa kádàrá fún ìbéèrè àti ìwádìí nípa àwọn ntòbáruwa lójú ẹ jẹ́ ká pe fadilatu sheikh almudir ibrahim bonsaleh ọ̀gáníyà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn zero eight zero five five three two zero five seven six lẹ́ẹ̀kan sí zero eight zero five five three two zero five seven six ó tún dọ̀la pẹ̀lú ògo musadik bun zakariya bun saad ọmọ àdúrà ló ń dágbére pé fasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.